ó dáná ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ ìyá tí ń ṣe pé ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí olórí kú ìyá ta ẹ lè gbé fún ìyá mi kọ́. ìyá jẹ èyàn gidi lọ́sàn-án ọba àtàlẹ́ àtẹ̀yẹ. sàmúlò ṣe yín kù ẹ bá ń pariwo ọlọ́run pé ọlọ́ àwọn náà lè rí i. àwọn ń bọ̀ wá asalaati ala nabi yeli kẹri. afa jẹjẹ. bẹẹ bá yọ bọ anabi mẹ ma lọlé. Allahu akbar. pẹ̀lú yọ̀ǹda àwọn àgbàlagbà níjòkó wọ́n ní lápapọ̀ wa kájọ wípé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. òrùn lọ́pàá ẹlòmíì tí ọjọ́ rẹ̀ yà dáadáa. yéé bóòrùn yìí ọba ti yọ ntọ́ dáa kúrò lára rẹ òrùn yìí lágbára lóòótọ́ ó lè o bẹ́ẹ̀ yẹn bá fara gbà láàrin ijọ́ méjì èèyàn sì dìdàkudà. bẹ́ẹ̀ ni. bọ́lọ́wọ́n ọba ti wá kọ́ bàǹkankan jẹ́ nú ara rẹ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. àwa náà gbọ́dọ̀ yọ máa lè. bẹ́ẹ̀ ni. oúnjẹ táwọn àgbàlagbà jẹ bí wàhálà sàlátù. wàláì bẹ́ẹ̀ yẹn bá débi kan tí ọba máa ń tí ó wí bàbá yìí tilẹ̀ sàṣàlátù gbogbo tí ó wí ó sì máa dé. yóò máa sọ̀kalẹ̀ ni. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. allahumma salli. allahumma salli. ala sayyidina muhammad. ala sayyidina muhammad. wa ala alihi. wa ala alihi. wa asahabihi. wa asahabihi. wa ati. wa atibaihi. wa sallim. wa sallim. àtàlátù ẹ̀yọ̀ kan làwọn ó ṣe bẹ́ẹ̀ni. sẹ̀kún ni ó máa jẹ́ kì í ṣe sẹ̀rí. sẹ̀kún ni kó táwọn àgbàlagbà ti ń ṣe látàárọ̀. kì í ṣe sẹ̀rí. kì í ṣe sẹ̀rí. bẹ́ẹ̀ni. gbogbo òjòkólẹ̀ torí anabi Muhammad sallallahu alayhi wa sallam. kí ni wọn wàá dàrú lẹ́mí ẹlòmíì pé. bó ni ó ti rí. abisanú sẹ́wùn fi wá ṣe fáàrí ni. àbí wò ni wá ni. àbí fi wá ṣe fáàrí là kọ́kọ́. ẹni àbí kò ní wá ni. ó di méjì. wọ́n bá ti yọ táwọn èèmọ̀ wọ ara wọn mọ́. ó di mẹ́ta. lìdúró lìlìbọ́ọ̀tì wàbùnú kharabi. lìdúró lìlìmọ́ọ̀tì. májọ dàrú bàbá ti dé. wàbùnú lìlì kharabi. àná làwọn náà bu sàárà bàbá wa sọ́lá ní kò wá. wàbùnú tẹ̀síìrì àtúrábì. ẹ sì mọ̀ pé bàbá náà wà nú àwọn elétò lidun lili mọ́ọ̀tì. àwọn tí wọ́n fọ̀rọ̀ lọ nánu pé bò ní kàfé tó ní kàfọ́ sí. wọ́n bunú lílẹ̀ rọ́bì. látàárọ̀ bàbá ti wà pálásì. wà kó lókun mú tẹ̀síìrù ilà tùrọ̀bì. kọ́dà ńlẹ̀ ọba bàbá wa tí wọ́n ti ránṣẹ́ pé wá pé ẹ bá ń gbọ́ kàdà mi wá. ìtẹ̀sọ́nà ìtọ́tùbá dà àṣírí. báwọn kan ọjọ́ lójú. wà kọ́ ìsọmọ balìyàtì. ìjókòó bàbá wa la wà. bẹ́ẹ̀ ni. àfa sì ti dé. àfi ká farabalẹ̀. àfi ká rè yàn balẹ̀. lidúù lili mọ́ọ̀tì. ọba tó ní kí bàbá wa náà tún síra dáadáa. wà bùnú lílì kọ̀rọ̀ bí. tí èèyàn méjì ọ wà wá bí ìjókòó yìí. wọ́n kò lókun mọ́ tẹ̀sí irú ilà tùrọ̀ méjì. èèyàn méjì ni ó wá. tani àti tani rí. ẹja lè wo bí ó ti yẹ wọn. yọ wá. yọ wá. ẹni. ẹ̀kejì. ẹ. E. ẹja tiẹ̀ lọ bẹ̀ wo irú èèyàn wo gan ni bàbá ọ̀hún ó di méjì. torí ijọ́ tí bàbá tiẹ̀ kú ijọ́ kejì wọ́n bu sàárà ṣe wọn ò réyàn jókòó. ìgbà tí wọ́n ṣe fìdáwò alẹ́ wọ́n ṣe. alẹ́ ni wọ́n ṣe láago mẹ́jọ alẹ́ wọ́n fàdú. lidun yìí mọ́rún ti wàbúnú lílẹ́kọ̀ọ́bì. ìtì ijọ́ jẹ́ kínní wọ́n dàrú lẹ́mí ẹnu. wà kó lókun mọ́ tẹ̀síìrù ilà tùrọ̀bì. ọlọ́wọ́lá àbùsùn bàbá wa lajẹ́ àgbà. rahimahullah. bàbá wa àgbà tí wọ́n sípò padà wọn ò kú. wọ́n sípò padà ni. àyè pa àwọn ẹni ọlọ́run kú. àwọn ẹni ọlọ́run yẹn kú. àwọn àfa wa tí wọ́n kọ́ wa ń lé kéwú náà ní. bẹ́ẹ̀ni. èmi a sì máa sábà sọ. wípé kí ni. mọ́lá àfa tó bá dúró dáadáa pẹ̀lú wa ń gbàtà wa ń lé kéwú. ẹnu tiwa náà ọlọ́run ti ń tì í bọ̀rọ̀ nísìnyí bá a bá pàdé lóde ọwọ́ tẹnu lìdúrù lìlìmọ́ọ̀tì. ń bẹnu àwọn àbá tí wọ́n yàn tí wàá ń jọ́ náà lọ́hùn bí ọba kọ́ wa ń sẹ́yọ̀ kọ́ búya láyà wa náà. yóò fọn pọ̀nrín baba ńlá baba wa. kókó kọ́ wa ní ní ọba kọ́ tí ó sì kọ́ wa ní òní yé wa. baba sì pàdé ẹ̀ nísìnyí ọwọ́ tẹnu. ọwọ́ tẹnu ó ní òtí ẹni já pàdé torí yọ sá. yọ mọ gbójú sá pé a ah, ìdásá ọmọ yín gbà. bẹ́ẹ̀ yàn bá bẹ̀rù ọlọ́run yọ bẹ̀rù ẹnu yìí. lìdú wọ̀rù lìlímọ̀ ti wọ́n bùnú lílì xarabi. bàbá ti dé. wà kó lókun mọ́. ẹ má wẹ̀yìn mọ́. ẹ káyì ojújojú lọ. àbá kílẹ̀ ń wírí. lìdú lìlímọ̀ ti wọ́n bùnú lílì xarabi. ẹ ẹ jòkó lẹ̀ dákun. dé ahlan wa sahlan. ọmọ àlùbáríkà ti fẹnu jẹun. ẹ má wẹ̀yìn ó ti dojú lọ. ẹ má wẹ̀yìn mọ́. lidu lili mọ́rùtì. ọlọ́run tó ní kí bàbá wa ó ní nǹkan mẹ́rin. arahidu. la tuksab. ọ̀rọ̀ yín yé mi. ẹ má ké wọ̀. àbá jẹjẹ. ọlọ́run tó ní kí ni. ẹ dákun torí ọlọ́run abiyamọ rẹ tó bí ọmọ yìí. abiyamọ rẹ. abdulwaris. abdulwaris. nílé mọ̀lẹ́tì àbí ilé mọ̀lẹ́tẹ́. ẹ dákun ẹ wá mú torí sẹ́yìn lẹ́ni mọ̀. ṣé ti Ìbàdàn àbí ti lẹ̀ yín. ok wọ́n láwọn tó ní ti rí. wọ́n ti rí. ọmọ náà ti sunkún ó ti yó. ọmọ ti lọ ọ̀dọ̀ àwọn tó bí o. àbá jẹjẹ. táwa bí wọ́n lẹ̀ kẹ́ dákun ọmọ ẹ̀ kán kọ́. ọba tó ní kí bàbá wa ó ní nǹkan mẹ́rin tẹ́yìn wọ́n fi wá dùn báyìí. kíni àti kíni àti kítúni àti kítúni. bàbá wa gbà almarhum. táwa ò tó bẹ́ẹ̀ láti dákọ̀ wọn rárá. níbo àfikójú ó ti ẹnu wa yìí. alájọ wa Sharafuddin bàbá ń dáhùn aládàbí. wọ́n ní kórí ó ṣe gáfàrà fórí. kíkẹ́ǹdì ó ṣe gáfàrà fọ́rùn. kọ́mọ kéékèèké ó ṣe gáfàrà fàgbàlagbà. torí kankan kọ́kálẹ̀ bá pẹ́ láyé ni. èèyàn gbọ́dọ̀ máa lákọ fàgbàlagbà lérí. tó bá fẹ́ dàgbà. torí ipá wa náà fẹ́ dàgbà. ahlan wa sahlan ahlan bikum àbá jẹjẹ alẹ́bìkùn náà. ọba tó ní kí bàbá wa ó ní nǹkan mẹ́rin. kí ni àti kí ni àti kí tún àti kí alájọ Oh nǹkan mẹ́rin tí bàbá ní bàbá gbé lọ òun ni wọ́n gbé lọ naam dàpọ̀ ọlọ́run járí àwọn àfa wa pẹ́. lìdúró lìlì mọ́ọ̀tì. èmi ti tún kó ń bẹ àwọn eléyìí nǹkan mẹ́rin mọ́ darí sí. bisimilá. ìsàtàlá torí já. lìdọ́ fún ìmúlẹ̀ mẹ́tìn. wọ́n lọ fún tẹ́kùn lílì bàárù mi ìdàgàmọ́tìmọ́ òun wàlá ní. yóò sàn ṣàfà. fàáyísù kà fi dùn níyẹ. wàá tún kà wá ìdùn. wàá tún lè kí dáàlì. mi wìsọ́ọ̀lì ká àǹfà ìdá àǹtà látùrìjà. ọ̀bẹ láyé fún ìmúlẹ̀ ìmẹ̀tìn. ọ̀wá ní làákàyè àbí kápẹ́ làákàyè rẹ̀ wúlò fún yẹn. lìdá fún ìmúlẹ̀ ìmẹ̀tìn. ẹlòmíì ní làákàyè kọ̀sá àlùbáríkà ń bẹ̀. lìdá fún ìmúlẹ̀ ìmẹ̀tìn. ẹlòmíì ti ní làákàyè tó ẹnìkan kò sànfàní lára rẹ̀. lìdá fún ìmúlẹ̀ ìmẹ̀tìn. gbogbo orílẹ̀-èdè nàìjíríà pátá ló sànfàní lára bàbá wa láyé. lìdá fún ìmúlẹ̀ ìmẹ̀tìn. kọ̀sẹ́ni tí ọmọ sunkún pé yé ṣé nǹkan tó ṣe wá báyìí. ìdá ẹ̀ta látùrìjà. àwọn kan máa wá pé ẹ̀ máa dúpẹ́ ẹ ẹ mọ dúpẹ́ ẹ dúpẹ́ tí ẹ dúpẹ́ tí ẹ dúpẹ́ tí. bàbá yín dàgbà wọn tó lọ lóòótọ́ wọn dàgbà. a máa fẹ́ wọn lọ. a máa fẹ́ wọn lọ. ìdá ẹ̀ta látòrí já ìdá fún ìmú ìmẹ̀tì. ọbẹ̀ láyé la ká ìdí òwúlò fún mi. wọ́n lè mú tẹ́kùn lílé màárù òfin ìndà kàmẹ́tì máa ń. ọ̀tún wá jẹ́ ni àfọkànbalẹ̀ sí pé bàbá sunkún dọ́dọ̀ rẹ̀ á rẹ́rìn jáde. wàlá à ń tà mí mọ́. àbá jẹ́jẹ́ ọlọ́run ò ṣe bàbá wa bẹ́ẹ̀. alihamudulilayi. mọ́lọ́rẹ́ okay mo wá lọ ọwọ́ ni wọ́n kí n jò ní ẹ̀yìn ti mọ̀. ṣé èyí ti mọ̀ mọ̀ òun náà ni. òun náà ni. ok. mo wá lọ ọwọ́ ni wọ́n kí n sí kutọ̀nù jò ní mo wá lọ. mo rántí. ó ní Baba aláyé ńkọ́ mo ní àmọ́ ní mo ti bàbá ń bẹ. mo ní mo ti dọ́dọ̀ wọn pẹ́ àmọ́ bàbá ń bẹ. bàbá ń bẹ dáadáa. bàbá ń bẹ pẹ̀lú àlàáfíà wọn àti gbogbo ẹ àyà ẹ ti gbàgbé ìjọ náà bàbá wa jẹjẹ. bàbá wa ẹ ti gbàgbé ìjọ náà ń bàdàn. ọkùnrin yìí wá ní ẹ dákun àbá kàkà mo bẹ̀ yín. ẹ bá ń dọ́dọ̀ bàbá súrà kan bẹ tá a máa ké fún òun tí wọ́n máa fi ránṣẹ́. ayira hmm. illallah. ìgbẹ́ ẹ̀ ń tajà tòrìjà. bàbá alájí àgbà kò rí bẹ́ẹ̀ fẹ́ lómi. lè dá fún ìmúlẹ̀ ìmẹ̀tì. bẹ́ẹ̀ lómi ti mọ gbogbo ẹ̀tọ́ bó ti mọ̀ tó. àbá jẹjẹ. kò rí yàn yọwọ́ ọjà rẹ̀. ẹlòmíì ní ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni ó sì ní. kò sọ́jà tí ó tò sílẹ̀. kò sí tí ó tànú ẹ̀ ẹlòmíì wá ní sọ́ọ̀bù. ó sì ní tí ó tà. ó sì lọ́jà tí ó tà. ọkàn tí ó yọ owó ẹ̀. àmọ́kọ ẹni tí ó yọ ọjà. ìta àǹtà látùrì já. bàbá wa alhaji sarafudin. bàbá ń dáhùn. ẹlòmíì lọ́jà tí ó tà. bẹ́ẹ̀ni. ó sì lẹ́ni tí ó yọ owó ẹ̀. ó sì ní sọ́ọ̀bù. àmọ́ kò sí sọ́ọ̀bù tí ó kò sí. kò sí sọ́ọ̀bù tí ó kò sí. ó parí. ẹ ẹ gbọ́. ìta àǹtà látùrì já. ìta fún ìmúlẹ̀ <laughs> nùtùmáwù. dákun má jẹ́ ọ́ dàrú kọ́dà bí ìṣẹ́jú márùn-ún bàbá bá lò níyà. wàlá tàmí má yóò sì tẹ ẹnu bí fọ́bìlì i. kọ́dà bí ìṣẹ́jú márùn-ún. àwọn bìjà ìhì. wàlá tẹ̀yẹ̀ òmìnira aṣírun mi má yóò ṣàfáwù. bí ìṣẹ́jú márùn-ún ni wọ́n bá lò. fàáṣù káfí dùnìyà. ìṣẹ́jú márùn-ún yẹn yóò wà ókè. wàmọ̀ òtúkà wà ìdán. وخط الخلال اهلا وسهلا وذلك انفع àfáà mi ti dé ọmọ àlùbáríkà ti ń fẹnu jẹun. mélòó la tá a ma ti dààmú ojú. mélòó la tá a ma ti dààmú ojú ẹ̀ lójó wẹ̀ lówó baba káwó. anáwó bẹ́ẹ̀ ń tawó baba kẹ̀rìmá. ahlan. àfáà mi ti dé kọ́dọ̀ ọ̀kadà ọ̀kadà wọn ń gbé bọ̀ wá. wàhálà hababikum. ẹ má wulẹ̀ dìde ẹ. ẹ jòkó lẹ̀. ẹ jòkó lẹ̀ torí ọlọ́run. bàá mi ti dé ẹ jòkó lẹ̀. bàbá bàbá wàlájà àgbà bàbá wa láyé àtẹkùn ọlọ́wọ́ wa dúpẹ́ ń tẹ́ kọ́ wa àlè sán àdúgbò fún yín o àlè sán tán àlè sán bàbá wa mufasa bàbá ti dé fún gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ dákun bálùbáríkà bá kù láàrẹ sọ pé ṣéèwù bálùbáríkà ara rẹ bá jiná dáadáa sọ pé ṣéèwù ìwọ tó wí lẹ́ẹ̀kan sí àlùbáríkà ó jẹ tọmọtìẹ náà pé ṣéèwù wọ́lá òyà àsìmúkà látàkà fúdàràkàn wàlà tàkṣà wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà ìlà àríyìlà àzìm. bámidé. ọmọ àlùbáríkà ti ń fẹ́ ló jẹun mélòó la tá a ma ti dààmú ojú ẹrù tó jowó ẹ̀ lówó baba káwó. náwó bẹ́ẹ̀ tẹ́wọ́ baba kẹrìmọ́. náwó bẹ́ẹ̀ tẹ́wọ́ baba kẹrìmọ́. ahala. wa sí lọ́kàn báyìí. kàn. kò sí nǹkan kan mọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين ربي زدني صراط المستقيم gàgà nẹ́bí. wàyí sí amúkúrú bí kàlá bí iná káfọ́rú. òsìyàlá ìmójú àgbà. lèyí sì fi túlùkà. amúnisẹ́lẹ̀ o. àwọn yà kí túlùkà. ọlọ́run. àwọn yóò kúrì jùlùkà. wàyí amúkúrú náà wàyí amúkúrú lọ́wọ́. ọlọ́run. wàlọ́wọ́ khairul makirin. bàbá ìmáàmù ládùúgbò yìí mo kí wọn. a bàbá gbogbo àwọn ẹni ọlọ́run ládùúgbò yìí mo kí wọn. gbogbo wọn la kí ilẹ̀ ti sú bàbá. àwọn alájí àgbà mo kì í púpọ̀. a kì í yín. ọlọ́run ní balẹ̀ alájí àgbà jẹ́. àmín. ẹ dákun bàbá wọn ní gàǹgà méje ládùúgbò yìí mo kí wọn. gbogbo àwọn ẹni ọlọ́run ládùúgbò níhìn mo kí wọn. àwọn àfa àwọn sẹ́kù ni gbogbo àwọn aa àwọn arẹwà ni láti sàràfù dé. mo kì í yín o ẹ mọ̀ bá wa láyé mo kì í gbogbo anífowósí yẹ́nyẹ́ mo kì í gbogbo ẹ ìyá lóbìnrin bẹ́ẹ̀ ọba kì í atámọ̀ báyàn lérí ni. bẹ́ẹ̀ni alálàáhẹ gbé lójú oorun ni bẹ́ẹ̀ ọba ah, ti kí obìnrin. àwọn àyà tiwa nílẹ̀ yìí àwọn àyà rí gbogbo wọn. tọ́wọ́ dáa báwọn bẹ́ẹ̀ ti wí o. bẹ́ẹ̀ ọba ti wá kíyà rẹ̀ a máa pa lérí. right láì jata. ẹ ìyá mo kì í gbogbo ọlọ́wọ́n sànù yín. àmín. baba wa láyé baba Sheikh Ahmad alaye rahimahullah. ẹ máa fi rahimahullah pàdé wọn. rahimahullah ta'ala. ọlọ́run bá kẹ́ wọn. àmín. wòlíì ọlọ́run ni bàbá. wòlíì ọlọ́run ni bàbá kọ̀sán jà taari ẹ. a máa ń bọ̀ wá bẹ́ẹ̀. a ń bọ̀ wá bẹ́ẹ̀ baba. wá sí mi ò ní bọ̀. níwọ̀n báyìí náà ni ẹja ṣe. torí pé kọ́dà mo àfọ ìdìgì mo sọ̀rọ̀ níyà yìí. bẹ́ẹ̀ni látàná tí mo ti dé láti alẹ́ ìjẹta mo sọ́ọ̀kù kí n wá láàárọ̀ àná adáni sàárọ̀ ga wa mamu gàmbàrí tó kú ilé ọba mo ti sáko ní sí bẹ́ẹ̀ni màá tún lọ dúpẹ́ fọba bàbá wọn jáde wọn jáde àgọ méjì wọn kò de ah, ah, wọn ni wọn tún lálejò náà ni wọn fẹẹ jáde ọba lẹkùn bàbá ti ń bọ̀ àtúnjọ méjì àbọ̀ wọn jáde wọn làwọn àlejò sí mi lọ́dọ̀ wọn náà ni mẹ́ta ah. ẹ náà ó jẹ́ pé tọ́lẹ̀tì ń bẹ ní ń bọ̀ náà bàbá kì í mọ sẹ́mi mọ́lẹ̀ bá a gé mọ́tò wà ń bọ̀ lápá kì í sí mọ mo gbé jáde. wòlíì ọlọ́ni bàbá wa láyé àmọ́ mo wà bẹ́ẹ̀. à ń bọ̀ wá. àwọn tó kọ́ alálùkùránì àwọn náà lọ́rọ̀ náà àwọn tó yẹ wá kùnú àgbákò ayé. kí wọ́n sọ ẹlẹ́ pé wá kó wá sọ̀rọ̀. wọ́n já wa pàtíkù náà mi pè. wọ́n ní kọ́lọ́ wọn gbàgbé lórí kádàrá. wọ́n fi wá sáà ní ẹran lè pè wá làbẹ́ kó wá sọ̀rọ̀. àmọ́ ń tọ́ kọ́lé wọn lórí. Baba alájẹ́ àgbà àtàwọn tó bí ẹ. rahimahumullah. àfa àgbà tajìlẹ̀ adébí àtàwọn tó bí. àfa àgbà tajìlẹ̀ mọ́mìnì àfàgbà tajìlì àrífínà àfàgbà tajìlì mọ́ntàkínà àfàgbà bàbá àgbàlagége. rahimahumullah. bàbá àgbàlagbàjì bàbá baba, àfáàgbà bàbá basaru àdàngbà nasana mẹsàn-án àkọ́kọ́. rahimahumullah. bàbá oníwàsí àgbáyé baba, wa alábìnrin wọn kérélè baba, wa alágbọ̀nkájì baba, wa alábìkan afa nkpakata afa adiayunrẹ afa, ntada afa badende sokuti gali alaya basaru adangba afa atẹrẹ afa, olosun afo ode baba ata baba wa salati baba wa alagaka katibi kutibi sọlagbẹru baba wa koburinkaratu alikaliagba mẹmasa. rahimahumullah baba wa wọlé ọlá baba nkodofu sọtafu malefu potijifu nuwankofu yerefu baba gba nsàlẹ̀ koto sàlẹ̀ jẹra sàlẹ̀ akani sàlẹ̀ ajasa sàlẹ̀ asa sàlẹ̀ koko sàlẹ̀ guni. rahimahumullah. baba kí wíwẹ́mí náà mẹ́mẹ́ wọ́n kọ́ aláwọ̀ yìí hàn ọlọ́run bá kẹ́ ogun. àmín. àní kọ́lọ̀ mọ̀ọ́sẹ̀ wa ní tambolo. ní tambolo. ẹni tí ọmọ ẹbí ìyá bẹ́lẹ̀ àná. bẹ́lẹ̀ àná. bí tambolo bá yóò tún gbà pátá. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. ẹgbẹ́ àtúntò ọ̀nà muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbé ṣùgbẹ́kẹ̀ lọ. ọlọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. ajájà kò fún mi lẹ́gbẹ̀rún ọkàn apá lẹ́fà mi ni wọ́n sì máa. ọlọ́run ló sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ̀. bisimilayi kulu huwa allah ọjọ́ ti lọ. rahim kulu huwa allah ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad amin. àmín. àmín. àmín. àṣírí ń tú. baba wa nílé akọ kájí nílé baba wa alayi ni àṣírí mà ti ń tú nánu. àṣírí ń tú nánu ba. ọlọ́wọ́n kì í. ọ̀tá mi. àṣírí ń tú. àkọlé wàásù wa ní ìlọsàn yìí náà àṣírí ń tú. alájọ wà ní fúlẹ́rì. àkìrámà kò mọlẹ kẹrí. kí lè kí kí tuntun wa pa òun dàbá yìí. kò tẹ̀ wá yé èèyàn náà fa. àrò tí nǹkan kò ṣe. aṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. ahlan bikum. amin. ayé wọn dà ayé ko abadua ndera ayé wọn ayé inú wọn ti fi lẹ. akiramakumalikari. àṣírí ń àwọn ọmọ ológun agbára. masha allah. àwọn tó ń gbà wá lálejò náà nù. wọ́n ní ọlọ́run ó kó ìmọ̀ kó lẹ̀. naam. wọ́n ní yọ palẹ̀ mọ́ gbogbo ìmọ̀ kó lẹ̀. anabi wa jama pé kèsì pé kò ní yà wá kó yà wá mú rékì àbí yóò ké gbúdọ̀ sọ ọ yẹ hàmà. ọ yẹ hàmà rárá kò ní rí bẹ́ẹ̀ kò ní ọ wá rí àwọn àfáàní ọmọ mú kò lẹ. La ilaha hmm. mọ àwọn àfáà kò lẹ ẹ ń kó mi lẹ. La ilaha báwọn àfáà bá ti wọn ń tán nínú ìlú àwọn ńláńlá jẹ̀ǹkojìǹkò àwọn tí wọ́n lè láyà sọ́lọ́ táwọn ọlọ́njijọ́ wọra wọn bá bá ti ń lọ báyìí ní àṣírí ìlú ń túnú. ń túnú bàbá kọ́lá má gbàsọ lára wa. àmín kọ́mọ sọ àti hòhò. Ìlọrin ẹja fura pàṣírí ń tó. ẹja lè fura ni n tà ń jókọ́. àṣírí ń tú o. Oh, oh. o àṣírí ń tú àṣírí ń tú. ẹ wò wò láti nineteen ninety àbí láti nineteen eighty five sí ọdún tá a wà yìí. ọdún tá a wà yìí ẹ ka yi àwọn àfáàní lálẹ́ tó ti bọ́ síwájú ọlọ́. ọbẹ̀ ní yé bàbá. ìlà ìlọlọ. lọ́nà ní fàwùfàwù. àwárí yun. ẹ wá dàkọ̀ nílé àfáà kan lọrin lónìí tí èsì pé àlífà ló kù mẹ́. àwọn àlífà lọ́pọ̀ nísìn. Hmm. ẹ dàkọ̀ nílé àfáà kan lónìí tí èsì pé àlífà ló kù mẹ́. ọ̀sẹ̀ ìwọ̀n ṣáfihàn lẹ́yìn ọlọ́run ọjà rí pẹ́ àmín àṣírí ń tú. Allahu akbar. amákinlẹ̀ fà ilẹ̀ báwọn tí ń bọ̀ wá sí wá sí àtàwọn tó ti ṣe tẹ́lẹ̀. o torí wá sílé àwọn ńláńlá tó bá ti lọ báyìí mo fẹ́ avoid àti mo lọ sí wá mbẹ. ẹ gbọ́dọ̀ avoid ẹ bàbá torí àwọn aláṣìgbọ́. ọ̀rọ̀ kan lọ sọ mbẹ. wọ́n mọ̀ ọ̀ràn kìíní. wọ́n bẹ̀ ṣàjírí tiẹ̀. bẹ́ẹ̀ni tani ìtànlẹ̀. orí pé lásìkò tá a wà yìí ọ̀fẹ́ sáfà náà lónìí tí ó fà yí lè tó ìdílé ẹ̀rọ lára. kò sí kò sí bàbá bò ológun. láwọn àfa àgbà samani tá n lù yìí. bẹ́ẹ̀ni. ọkùn òní fàyè lẹ nísìn kọ́mọ ní ẹ̀rọ kan. insha allah egbọn. wọ́n lé wá sí olè máa ma ń pa ẹ̀rọ ni. bọ́ọ̀ mm, bá tilẹ̀ wá sí wàá tọ́jú ọmọ pé bí àbòsí wọ́n lè gbé àfa àlágbájá ní báwí. bọ́ọ̀ sọ̀rọ̀ bùnábìkì àfa àlágbájá ní báwí bọ́ọ̀ sọ̀rọ̀ pé àfáà kẹfẹ́rẹ́ owó wọn lè gbẹ̀lẹ́gbẹ̀jẹ́ ní bá wí bọ́ọ̀ sọ̀rọ̀ àwọn àfáà tí máa lé obìnrin kí àdúgbò wọn lágbájá ní bá wí. ní bá èèyàn gbọ́dọ̀ avoid ẹ̀ torí èyí ń bàbá. múná làdáàdàtú mímọ náà làsọ́fù wá tà á. àbáwọ̀ sọ́fù àlàyé àbá wo bí tá a lo ayé kàn sí. àbá bí kò ní sí báyìí. ọ̀fẹ́ sẹ́ káyìí mọ́ lọ rí. ó àwọn kẹni tí ó ṣe ká yìí sáwọn kéékèèké. subhanallah. tààrọ̀ balẹ̀ mọ́. abawo sábì àlàyé bọ́ba di hiya wọn lè fẹ́ jẹ́ àwọn ọmọ kéwù lágbájá ẹ lọ fi sun lágbájá ẹ lọ fi sun lágbájá ta ka yìí wa. ta ló ń ka yìí ní tani. la ilaha illallah. ta ló ń ka yìí. ta ló ń ka yìí mọ́ odikaluku ọmọ ṣe ń tọ́fẹ́ báwo. Hmm. àwọn tẹ́ gbélé ọ̀ka yìí lọ́wọ́ pé ẹ bá wọn ṣe káyì fún lágbájá àwọn náà gan wọn ní ìdíkà sí wọn káyì. yìí. àwọn náà ní ìdíkà yìí. Ah bí ìmáàmù kan ọba dúró dáa tá a kẹ jálọ fi dé sàwọn ìmáàmù kan ẹ bá ká ìmẹ lọ́dọ̀ àwọn tiwọn náà. bẹ́ẹ̀ wá sí ni ọba dáa kálí ìbẹ̀jẹ̀ ọ̀sẹ̀ ń wá sí kan ẹ ara wọn àfa bẹ́ẹ̀ wá sí ká ìmẹ lára. ká bẹ́ẹ̀ ń tẹ̀sùbà ni ọba dáa ẹ jálọ fi dé sàwọn ń tẹ̀sùbà gbà ẹ bá ká ìbámu lára tiwọn ọba ti wá sí ń ká ìmọ̀ náà wà fà pé lágbájá là fà àgbà tá a lè fẹjọ́ sùn tó sì kájú káì fọmọ kéwú ọkájú káì fi wọn àsí ọkájú káì fáwọn ìmáàmù ọkájú káì fáwọn ìtẹ̀sùbà ọkájú káì fáwọn akọmọ kéwú ọkájú káì fáwọn ìjálàbí ọkájú káì fúnjọba ẹ̀dákọ̀ àfa náà lónìí. láàfà gbà tọ́ka àyà tó lè bọ́ máa ké wí tó lè bẹ́ wá sí wí tó mọ̀ pé yẹ wọ́n bọ́ wọn rẹ̀ kálukọ́ máa gbọ̀n kọ́dà ìjọba náà mọ̀ bẹ̀rù ẹ̀ ta bẹ́ẹ̀. ta bẹ́ẹ̀ bí ọ̀bọ wa sọ wọn mọ́ àṣírí ìlú. àṣírí túnú o. tẹ́fúnà lọ́dọ̀ dọ́tù mímọ náà la sọ fún wa ta á. ẹ̀mí ìsirù wa láàrú. kàkẹ́ ànábì bá a gbá máa jù lọ àmọ́ ní tẹ̀mẹ́lẹ́ wọ́n ti yẹ bàbá tilẹ̀ gbá máa jù báyìí kí ni wọ́n mọ̀ skip ni. ẹ̀yin náà lẹ kó ran. tẹ̀fúnà lọ́dọ̀ dọ́tù. àwọn ilé bàbá rẹ ló kó ran mímẹ́ náà lè sọ fún ata. ilé bàbá wọn kàkà kí bẹ̀ wọ́n ti máa ń skip. agbára bàbá ti pọ̀ ju máìkì máa fẹ́ lì ní agbára pọ̀. mina la harami. wáyà bùkọ́ ìsirù wàlà àrùn. ẹ dákun gbogbo àdúgbò yìí látọ̀ kejì ọlọ́run ní pàdúgbò yìí jẹ́. àmín. ẹ sáà mímọ́ ni. àmín. ọlọ́run ní pàlú yìí jẹ́. àmín. mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ara lọ ní o naam. ta ló kù ló ń ka inú àfa. ta ló kù ló ń ka inú àfa. ta ló kù ló ń ka yìí. ẹ sì fura pé àṣírí ń tú ni. àṣírí ń tú ni kálukú ò tí ibẹ̀ ń wò. àṣírí ń tú ni. ń tú yìí o kí yẹn yẹn ọmọ tán ló. wọ́n fi lè hasan. مجتمعنا مجتمعنا àwùjọ tiwa yìí. ibaratun an mashuhurin bila sababin ibaratun an mashuhurin bila sababin láwùjọ wa ẹja wa ẹja ṣàkíyèsí ẹja ṣàkíyèsí ẹja wòye káwọ wo. àwọn hmm. èèyàn wọ́n ń èèyàn wọ́n di èèyàn àwọn àfa dolówó. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ mọ́tì mílíọ̀nìyà. bìlá sábàbí. tá a sì ríṣẹ́ tí wọ́n ń ṣe. a sì ríṣẹ́ tí wọ́n ń ṣe kí ni wọ́n ń tà tó wó fi ń dé kò yé wa wọ́n lè tọ́ka sí. mọ̀títàmà ọ̀nà láwùjọ wa yìí a ah, ee eh. bàbá wa ni mo tún kọ́ra mo tún wá sí lẹ́nà abibu náà wọ́n ní báyìí náà ee eh, Allahu akbar oh. ọlọ́run mọ̀ yín dúró ọlọ́run sì ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sàmì fún bàbá torí ọlọ́run ẹ fún bàbá láyè ẹ dé dé dé fún wọn ẹ ń kó dé fún wọn. àwọn bàbá tá lóra fọlọ́ nù ni wọn lóra fọlọ́hún yányán pátápátá gbogbo bí wọn ti jẹ ọ̀dọ́ tí wọn fi wá di jẹ tí wọn fi wá di jẹkúrẹ́ dì ọlọ́run wọn lò fún. Allah ọlọ́mọ ti jáwọ́ darúgbó nísì. ah àmì o. Hmm. ah ọlọ́wọ́n ṣe sùúrù ni. sùúrù ni. ah baba ẹ kú ara fẹ́ra kù. ẹ bá ẹ bá ṣe pé ṣe ọlọ́run lágbára ọ yẹ kẹ́yìn yóò ti rìtáyà àtẹ̀yà ti bàbá òun gan. bẹ́ẹ̀ni àmọ́ ṣe ọlọ́run lágbára. ọ ẹgbẹ́ sẹ́ ìjọba ni bẹ́ẹ̀ bá rìtáyà wọ́n ti lè yín lọlé. ẹ máa wá lọlé mọ́kùn sọ́dọ̀ wa tíjọba ò wí nù. àmọ́ ṣe ọlọ́run mo ti ọlọ́run ṣe rẹ̀ yìí náà pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. ẹ bá ń sábẹ́ fún bàbá torí ọlọ́run. àmín. ìbára tún ìwòye kẹ́ni amasohorin bila sábàbí àwọn èèyàn ń dẹ̀yẹ̀ lásìkò yìí àmọ́ ta àríṣẹ́ àròjà tó ń ta. àtòsẹ́ ta tọ́ka sí pé. àbáwọ̀ alẹ́ àti rí àrí táwọn yìí ta wọ́n ṣááìrín bila sohorin bila sohorin wọ́n ṣááìrín bila sohorin àbáwá ṣáfì alayé ọlọ́run járe yìí pẹ́. àmín. àwọn yẹn ń kọrin. orin pọ̀ gan. àfa yìí baba. àwọn akọrin bẹ́ẹ̀. gbogbo àwọn yẹn ní tálẹ́ǹtì àti kọ orin. gbogbo yẹn ní tálẹ́ǹtì àti kọ orin. bẹ́ẹ̀ni. àmọ́ wọn ò sì fura. Hmm. ǹjẹ́ orin táwọn ń kọ ǹjọba ǹjọba tìrà mu ǹjọba yìí mu ǹjọba tọ́lọ́ mu. sọ́ba gbà yìí mu gan sọ wúlò sáà lò aw mutadayini bila akhlaqin aw mutadayini bila akhlaqin aw yẹn sinna ń ta lásìkò yìí ọdọ kún masalasi aa masalasi kún fún ọdọ lásìkò yìí a ma kò sí wàrí. kò sí wàrí pẹ̀lú ẹ̀. kírun tó amúgbó nísì. Ah! amúgbó mi kírun débi pé. o de pè wá sí. Allahu akbar Allahu akbar. wọn yóò bọ́lá tí wèé ṣe òun bá wọn a ọdún tínrín ni kó eh. débi àṣà dún ni àṣìó dùn ní ó àṣìá dùn ni àwọn àdó ń kírun tààrà ní sí àwọn èèyàn ń ṣe lóhùn tààrà tẹ̀síbà ń bẹ kán ní ilẹ̀ yìí lónìí bílẹ̀ akọ̀lá kẹ̀n àmọ́ kò sí wa kò sí wa wà habibi bílẹ̀ sawajin wà habibi bílẹ̀ sawajin àfàyè àwọn fúrẹ́sìpù ń bẹ ọ̀rẹ́bìnrin bẹ ọ̀rẹ́kùnrin bẹ àmọ́ kò sàǹfẹ̀rẹ̀ mi. Oh èyí ṣe súnmẹ́lá àríwá àti gani ah yeah eh, just print. Ah, ah, ọ̀rẹ́ mi lásán ọ̀rẹ́ mi lásán just print. àbí kọ́kọ́ mo ń tẹ́sí ẹ̀ lọ́wọ́ hmm. ọ̀sọ́ di mọ́tò. bílíkì eh? àríṣọ àbújẹta eh. nùrù lásán lánàá yìí. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ò fẹ́ wọn ọ̀rẹ́ mi ni wọn gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní ọkùnrin ló pọ̀ nù wọn. ọkùnrin ló pọ̀ nù wọn èmi kàn ń wọn lọ́wọ́. ẹ máa rí ọ̀rẹ́ kùnrin ẹ máa rí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ hmm. tí ò sínú wọn wọn jọ kọ láyà ọ̀rẹ́ just ọ̀rẹ́ lásán. ọ̀sàwádìí bila àfà ọ̀sàwádìí bila hobby. nínú jẹnẹrétẹ̀ tiwa yìí ẹ máa ra wọn lọ́kọ láyà tó sì fẹ́ràn ara wọn. bẹ́ẹ̀ni kò sí ìfẹ́ pẹ̀lú wọn. wọ́n so igi wọ́n gbéra wọn sílé àmọ́ kò sí ìfẹ́ kan. wọ́n ń gbélé sí. wọ́n ń pe lágbájá lọ́kọ mi wọ́n ń pe lágbájá níyàwó. ẹ tá a mẹ́yìn sí fẹ́ràn ọ̀tọ̀ ni ọkọ lẹ́ni tí ń lọ fún ta ti ń pe my life wire mm. the love that I have for you it is very fundamental in my heart. Mm-hmm. yín wà lọ́tọ̀. ọ wà lọ́tọ̀. bẹ́ẹ̀ lóbìnrin náà Allah ọlọ́kọ̀ sílé olólùfẹ́ rẹ̀ tọ́mẹ̀lẹ̀ kún torí yẹ gbogbo gbèsè ayé yìí ò ní fi ń sẹ̀ níta. la ilaha illallah ọkọ sì ń bẹ lé. ọkọ bá ara rẹ jù lọ adé kéré bàbá tó a gbà ní mànà pé síkírá ọjọ́ da fún ọ. àmín bàrà sídìí ọmọ ní sọ pàtó. ẹ kọ́mọ lọ́mọ ọ̀nàwó tánu. ẹ tẹ̀rí ìyàfun láyọ̀ kílẹ̀ wá bẹ́ẹ̀ ń ṣe. wọ́n máa ń lárí ilé ọkọ obìnrin mm. kílẹ̀ wá bẹ́ẹ̀ ń ṣe sí. òun náà jọ àwọn ará wájú nù. ẹjọ́ mọ̀ báyìí. wọ́n ní kọ̀dá fún bàbá náà tẹ́ ẹ kú ó dìran nu àyìnlọ ọkọ ní igi ìdá fún wọn tẹ́lẹ̀. òun rárí wọ bẹ̀tẹ̀ kó wọn tó láṣìírí wọn. wọ́n sáwọ́ ti bí la hobin àwọn olólùfẹ́ méjì ń bẹ láàrin ilé tí ò sífẹ́ láàrin wọn. tí ò sífẹ́ láàrin wọn wọ́n kàn wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n sadiqin bila sidiqin la ilaha illallah mọ̀títẹ́mọ̀ wà wọ́n sadiqin bila sidiqin ọ̀rẹ́ ń bẹ́ẹ̀ ọ̀rẹ́sọ̀rẹ́ ń bẹ alábàárì ń bẹ alájòkó ti ń bẹ alásẹ̀bùlì ń bẹ àmọ́ tí ò sódodo. kò sódodo pẹ̀lú wọn mọ́ irọ́ lọ́pọ̀. kò sóòótọ́. kò sí. wọ́n máa tara wọn ni. qala hakim àfàyè qala hakimun qala hakimun ọ̀jọ̀gbọ́n kan wá sọ̀rọ̀ kílẹ̀ wí ta'allamtu min zamani mọ kẹ́kọ̀ọ́ nígbà tá lò lò ẹ àṣírí tú ẹ̀yin yà ó ti tú o ó ti tú o. tẹ sọ ikú àwọn àgbàlagbà di sẹrimóni báyìí. ẹ sọ di sẹrimóni. ẹ mọ pásọ àṣírí wa fa fàyà o. bírèkì ń tẹ́lẹ̀ sí ọkọ̀ nu fẹ́ǹsì ń wó lára lé. àìmọye àwọn àfa ládùúgbò yìí kọ́ra lómi fẹ́ mọ kéjì bàbá aláyé lọ. bẹ́ẹ̀ni àbẹ ẹkọ bẹ́ẹ̀ni àmọ́ tọ́lọ̀ wọn gbé takùn bìtì bàbá aláyé. bẹ́ẹ̀ni bàbá. ó di ìgbà Ramadan bá kẹtọ ma gbúrò kálukú ń ta. kẹtọ ma pé nǹkan bó lára yìí. insha Allah. àwọn yẹn ní arọ wà sí dájú ìtọ́ da ajé tó wọn bí lẹkọ alibarika rẹ. àmín. àwọn yẹn ní wọn ní arọ wà sí ládùúgbò yìí nílùú yìí tọ́ da. tọ́ da. àmọ́ ta ni ọmọ bàbá yìí kèdè wọn ti pèké abibu náà. mọ́lá abibu mọ́tì lọ́bẹ̀rún ẹ̀jẹ̀ lọ́bẹ̀rún ọ̀kẹ́ nù ni àfẹ́ yìí àwọn ìmọ̀ kọ̀kọ̀ bàbá wa lé wọ́n sọ nǹkan mi ẹ̀ wá tíra tó wà ẹ̀ sì wá di. la ilaha illallah. ọ̀pọ̀ nǹkan mi ojú oorun wọn ti gbò. bẹ́ẹ̀ni gbogbo èèyàn kọ́ ló mọ fún. gbogbo èèyàn kọ́ mọ̀mọ́ kébòde. wọ́n ní abibu wọ́n làwọn kan bẹ wọ́n mọ̀mọ́ iye pẹ́lẹ̀ èmi amadu mọ̀mọ́ iye pẹ́lẹ̀. Allah. nígbà náà àwọn kan wọ́n sọ̀rọ̀ jàlá níyọ̀ lọ́ọ̀ lọ́bọ̀ sí wọn la. la ilaha illallah ìwọ ni n bá wí ndé ọlọ́hun nǹkan méjì tọ́lọ̀ wọn jama tẹ́ ẹ fẹ́ gbọ́ ó di lọ́la. dáfúnà lọ́dọ́dọ́tù ìmọ̀ọ́nà lọ́sọ̀fùwàtà bẹ́ẹ̀ni. minala harami wáyé bukọ́lì wíṣírù wàlà. ẹ̀yin lórí ẹja fúra pé aṣọ àṣírí wa ní nfàyà. ní nfàyà àfikún hàn ló kù. aṣọ àṣírí wa ní nfàyà yìí. ní nfàyà yìí o. ẹ dákun ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ dákun. àwọn nǹkan mẹ́ta kan bẹ̀ wọ́n là ní bọ́m̀bẹ̀ nígbà bí hakimu. kí ni mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún. àwọn nǹkan mẹ́ta kan bẹ̀ à ní bọ́m̀bẹ̀ alákọ̀ọ́kọ́ lẹ́sẹ̀fẹ́ alimọ̀tì. dako sefuku gbogbo ẹni tí ọba ti wáyé ọwa kú ni kùsìtà wa sílẹ̀ yà wá kú ni. ẹnìkan ni ò ní kú láàrin wa àbáwọ̀ sáfì ara yẹn ẹnìkan ni ò ní kú. ó sọ ògùn débẹ̀. kì í sọ ọlọ́run ọlọ́run ń sara wa òun dádúró ni. tawa ni. ẹnìkan ni ò ní kú èèyàn sì lòun náà ẹni tí ò wáyé. kí ni ọ̀pá. kí ló fà á bàbá. kí ló wí. kí ni ọ̀pá ẹni tí ò wáyé abukẹ́tọ̀ gbà. bọ́sí ẹ bọ́sí ìwú bẹ́ẹ̀ bá tún darí sí ẹ àwọn alẹ́ wọn náà ni ma skipu. lọ́ọ̀kan òní. ọ̀yà máa wí kí wí. bàbá kò sí nítorí fi kú sẹ́ńtì ẹ̀ torí kọ̀ wáyé abukẹ́tọ̀ gba one way ọ̀fẹ́ǹsì di méjì ọgbà ọgbà one way làkọ́kọ́ ọkọ̀ falódù eh. ọkọ̀ ẹni tí ọjà alẹ́ yẹn. aliyu mande muhammad. sallallahu alayhi wa sallam lẹ́sẹ̀ fún alìlẹ̀ mọ́. kò sí dákun fún kú. dákun sí fún kú àbá yìí má di àfọ olóko lójú o. bọ́ba ti dé ó dé náà nù. dákun sí fún ikú. kò sí. aláàtìrí àṣírí ni ò ní tú. àmín. dákun kò sí fún ikú. kò sí fún ikú. ẹlẹ́ẹ̀kejì láàrọ̀ hatafi dunuya. Allah kò sí sinmi láyé. gbogbo wa la ṣiṣẹ́ kù. èèyàn ṣiṣẹ́ pé eré iṣẹ́ lẹ lomi ò kù sí baba. e gbogbo wa. yé ọlọ́run jáde ní sinmi bí àbátúgbà ọlọ́run mọ́sá jáde ní sinmi ikú ló mẹ́rin. ikú ló kù tọ̀ ń tọrọ. torí ikú ní sinmi. ọ̀ ya máa ṣiṣẹ́ lọ. la rahata fi dunya. Hmm, kò sí sinmi láyé àwa sinmi láyé òun náà. ẹni bá ti ń bẹ̀rẹ̀ wàhálà fún wa ń sinmi fún un sinmi ikú ló ń béèrè. ọ̀ya máa fi bí ó sùn sí àwọn ọmọ rẹ. ẹ ká máa tọrọ ní kọ́nà jára làáfíà. ọkọ ọtán táwọn fún ara làáfíà ká lọ sẹ̀mílẹ̀ ní bẹ́ẹ̀dì ká lọ sẹ̀mílẹ̀ ní bẹ́ẹ̀dì. ọmọ fẹ́ kọ́ bẹ̀ wá. gbogbo ayé bá ti lo ayé wa eré iṣẹ́ ni. eré iṣẹ́ ni kálukú ti sùn. kàtígórì náà máa wá ní naam kàtígórì by kàtígórì. naam kàtígórì by kàtígórì. baba dakadan dakadan. bẹ́ẹ̀ni ó di naam láṣàfà alimọt làkọ́kọ́ láàrọ̀ hatafi dunuya kò sí sinmi láyé ẹlẹ́kẹta wà lánàjàtà mi nkàlà mi nàs lánàjàtà mi nkàlà mi nàs. o lè bọ́ nbí ẹnu ayé. o lè bọ́. wọ́n gbọ́n wò lọ fẹ́ dá sí. báyà bá jẹ́ àfa tọ́ba lámì tọ́ba la kàyọ́ làwọn ayọ̀rọ̀ kàtà kàwọn máa pínlẹ̀ àdúgbò pé a fẹ́ ti ń se. a ah, fẹ́ ti ń se yìí a yìí wá dáa ni àmì ọ̀la ìkẹlẹ́ yìí. ara àdúgbò rẹ̀ ó tó pé a ah, fẹ́ ní. a ah, kò sí ọgbọ́n tó fẹ́ dá. àfa yìí gbogbo àdúgbò kọ́ ní fẹ́ yẹn àdúgbò kọ́ à. Ah. ìbí ọba kù díẹ̀ káàtó yẹn ọmọ bàbá wa tí ò sí ẹ má mú wọn lọ́ta mẹ́. ẹ má ràn ró o kété pàwọn ni wò dídì fẹ́ràn yín o ọlọ́run ni ọ̀ràn wọn sí yín. bọ́lọ̀ ti tò ó bí tí tò ó nù. bí tí tò nǹkan ẹnu o bó ti rí nísìnyí wọn mọ̀ tọrọ kíta wọn náà rí bẹ́ẹ̀. kàkẹ́ ànábì ó kú wa ẹlòmíín bẹ kò sí ti ń bí lára bàbá yín ọ̀tá yìí pé kò sí jẹ́ bàbá òun lórí báyìí. ó ṣe wá jọ̀hún nìkan ó ṣe jọ̀hún nìkan ó ti wọ́n ọlọ́run ní ìmọ̀ ṣe gan. Hmm. nígbà míì ọlọ́run gbé àdéhùn sáré ọba àbọ̀mọ̀ yá. ọ̀dà bẹ́ẹ̀.